والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست ظلم علينا وعين الله ناظرة إلينا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 آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم الذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخذتم كالذي خادوا أولئك هبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون ألم ياتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرهمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم omori oyera sura y'umunafiki biri omori ejijuwe nini enwaza nabi ene memeya المنافقون والمنافقات بعضهم من بعض omori okaweri munafiki nini e e inomoro ati báàdùn min báàd ọ̀nyọ́nyẹ́ ẹ̀rù ni o ìbílẹ̀ ni ọ̀nyọ́nyẹ́ ẹ̀rù النفاق شجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار munafinci ogere-gere otu dibe nyara ọrụ ama titule sonyi And that it? ama titiri ose teesu ɔkwɛtɛ no hu hu teesu ɔnwó tɛtɛ ɛnɛ nɔ silasi o tóbi ni ɛnɛ bɔ ne yɛ tɛtɛ المنافقون والمنافقات بعدهم من بعد أمريك منافقين إني إنما رأت منافقين إني ina nye mɛ sábà náà yóò náà bìkí níbi rà ọmọ ìdí ojú yìí ọmọ ẹni mọ̀sá lọ́tún tún wòlé yìí. kama wọn náà wà nù kama wọn yẹn náà nù bàbáwọn ní bàá ẹni wọn náà nyara ẹni wọn náà tí wọn náà nyara bẹ ebire ẹni wọn nyara ebire ẹni wọn nyara inye ndona na togo wana nyarawo enema na togo no ba ba nyarawo ubira ni ba nyara tobi en ni ba nyara ozei ukoro nemme abiro ne aka o ojenye tura su ise meske na semme ume ne tuki uzone ave ne vonyo nyara lọ́sùn kẹwìrì mọ̀nàfìkì abẹ́yìn rẹ̀ tán mọ̀nàfìkì ẹ̀sọ́ lè bẹ́ẹ̀ wọ́n wọ́n ní kárẹ́ ẹ̀ lọ́sùn wọn bá ó ti rí wíwá yọ sí àná lẹ́yìn yìí kẹ̀tù lẹ́yìn ọ̀gbẹ́sìkò lè bí rẹ̀ kárẹ́ àwọn ọ̀gbọ̀n yọ̀ bá lọ́mọ sọ́wọ́ bá lọ́sùn wọn dáná. n'ugwu ọzọ ọtọ ọ naghị ebe ọrịa na-akwa ahụ sọka aga n'ime ya ebire nnọbụ n'ọnụ munafiki slọtị wuru ọnụ ọrụ ọba gị anụ agha awọ dọkpara iwu ịrịa ọ ịsha ama ɛwɔ ama bɛ a mu bɛ kɔla ogu da ana ene tu ne mu ama ka jɔ ɛnam ama wɔ ka jɔ ɛyadi mi bɛ ya ɔbɔ no ɔbɔ nye na no ozɛ na ɛzɛ mɛrɛ ɛnɛ onye a. بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف يأمرون بالمنكر أمريكا بما كاكا مدري بدي ما كاكا مني وينهون عن المعروف بني مي كاكا هو نوي زعيمة مدري أنا مي موازي

منافق otu na ọrụ ndọta agbata ma ịhụ ma kwuru ọma n'okwukwe kwuru anyị ma ndị ole mmiri ama na anyị ee ọrụ dị arọ lati ntụ onwe المنافقون والمنافقات يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم أنا يا كاكاي أمهم أنا يا كاكاي أهونا زويمن أنا رضا ما يسام ويقبضون أيديهم أنا بسمو كوكم fuku kweli watu mtomrini unafika wana sasa he wasi mili ya unafika ama ama sheka yetu ebe kema ya kubanyi kumache a a anyi sasa me anyi diyo no sema wati mili ya anyi diyo no sema diyo ere magam watu mtomrini ويقبضون أيديهم ينهون يأمرون بالمنكر وينهون عن المعروف أكا أكا إيه أكا أكا إيه أهوني أيزايمن صفات النوم اللي أذرك يتعنى أنا أعني إلى أكون كمري أنا جوا النصارى أمم ومن كمري سيغوي

yamuruna bil munkari mama wa yanhauna 'anil ma'ruf da ke abi son to muriyo na wasu tumane da ke tsoro amma san da ka yamuruna bil munkari mama da ka ka muhimmi o hunna irike ho himi onun to muri zare katin tino hadisa mama abin da kan je tu abin so haya ma ya hin munafikin wa ma ka ka me abin so haya ma ya munafikin mana kaka honan ayatul munafiq salafa asiye ana siye munafiki ológerégere ẹtọni ìdá hadasa kazab ìjọ ọkàrẹ lóchèchì ọkàrẹ lóchèchì wọn bọ ọnà ọrọrọ ṣọṣọ mi chẹkẹ wọn ni o ó pẹrẹ kàyà ó kàrẹ ó pẹrẹ kàyà obi duwaye anyi ka wa sɛtɔ hɔn nan ta fi munafiki an kɔntɔ mori ne juwa o ìlà hadasa kẹlẹ ìjọ kẹrẹ ló tsetse wa ìlà wà ada ahmed ìjọ ọmọ katitẹ ló jọ nyi ọba mi tsẹ kẹwọn ó pẹlẹ ká ọmọ katitẹ ló jọ o kɔni ka ani o gɛnna kana ɔrɔhɔba du jo nye abɛsɛ minnu tomori kɔ ɛni ase yɛ kɔdɔbi munafiki kɔdɔbi ono ono gebegebe wɛyila tomina xɔ ju awa nyɛ mɛ fɛ yen yɔ kɔɔso jamba o aba ma ni jamba tɛ kɛnɛ bani bani didi ɛsɛ nana naani yamuruna bil munkari idi almara almara ti jona itumane an ko muri mekaki munafiki ni wana kaka amohini bosi hadisi mama ne ben ko ni mana ne kaka ne obono no to muri akaba ri chechi ojo katitenye ọ̀rọ̀ ẹ̀ mọ̀júra mọ́ bọ̀ ìjẹ́ òkè ọkọ̀rọ̀ wọn wọ́n tẹ́ ẹ̀mí ni ẹ̀rọ wọ́n àbí ẹ̀rọ ẹ̀yẹ ní òkè ní ìṣìrí àmì ìrí mẹ́mìrì ọ̀nà ẹ̀rọ àṣẹ ìwọ́ àbí ọmọkùnrin nìní ọkọ̀ àǹkẹ̀rẹ̀ ọ̀nà kàwọn ọ̀wọ́ ẹ̀rọ wọn wà nọ wọ́n akẹ́kọ̀ọ́ yẹ ìyàwó ẹ̀nà ẹ̀ wọ́n ti ń tó mọ̀rí mi. wọ́n yẹn náà àbísẹ̀ ọba rí èyí kọ̀ ilẹ̀ ẹ̀mọ́ màmí ló ń tó orí kọ̀ wá sí ẹ amáàsí yìí mọ̀nàbí kan ilẹ̀ tí kó ọ̀kàrẹ̀ ìlú òtítì sẹ́ni kan èyí kiri tí sọ́ọ̀lì ìzọ ìzà ọmọ kàtítọ́ bí ojú onye èyí kọ̀ ìjọ onye ọ̀ ọ̀sẹ̀ kọ̀ṣà kàtítọ́ rẹ̀ ìjọ ọba ní àná sọ̀rọ̀ ìlú ọgbà ọ̀jàmbá ọ̀ èyí kọ̀ ìjàmbá rà ọ̀dẹ̀kẹ́sọ̀rẹ̀ ẹ̀ wɔmaa na ɛfɛ wɔdze ɛwɔ otu ɛwɔ ekotu ɛsɛ nana maam eyi ka nana maam ɛnaara ne ɔyɛ na haw na anil maarufi enimi ne eyi ɔyɛ wakafo mɛɛ wɔn do ara gɔdɔ ɔnkɛ wɔde ka lɔri mɛ koko ara gɔdɔ wɔsi o mi ɔhahɛ ni ɛhɔ pe ha yi ɔn alimara an ko muri da kare ka ya'muruna bil munkari wa yanhauna 'anil ma'ruf amma sai ni yau da ka omori ọsọ ìtọ́júwò nìmi ìní munkar inú yìí nínú mi ní kàákà mẹ ọ̀bọ̀ ìwọ̀n àìsàn wàá ní àhásá inú sọ́kù mọ̀nàfíkòrò هم الذين يقولون لا هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفقوا ولله خزائن السماوات والارض ولكن المنافقين لا يفعلون أمي أوكي منافقين لي أنا ليه كاين وده كاين ما أقول لا تنفقوا ala man inda rasulillahi hatta yanfaddu asura sisa yi wani ne asura jaka ha wani ne ha yi wani ne asura shaka yi wani ne asura nisa na ka yi wani ne ɛnane ɛnane gu ɛnane gote tonto mori ɛnane ɛnane kɛmɛ ɔyɛ ni tonto mori de ɛnana yɛ ɔtɛ pɛ dɛ ɔmɛ ɛwɔɔrɛ ɛyɛ kunu ɔba na ɔnana sotuo hinimi anyi sɛ ɔwɔ yɛ asotuo hinimi.

مما يمك سكك وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق وكم يمضي الفراق بلا لقاء أو هلا إن دارا أنا ما ظن أن يكبر أو هلا إن دارا أنا ما ظن أن يسوي أو يكبر بوريا أن كان يكبر ولكن لا لقاء بلا فراق أما يكبر من يدارا

ama ba ma ya ira ira yi ira ira yi aba ma ya ọ̀dọ́ náà lọ ẹ̀rí àwọn ọmọ ẹ̀wọ̀n yóò mẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀fà ọdún kú ìkìyà màbá bí ọ̀rọ̀ máa jẹ́ lọ́tún tó wọlé nù. ọmọ ọmọ hàtá ń kà dúró rọ ẹ̀rì kìjẹ́ náà ẹ̀sùn kọ́ tó dọ́ntò wọlé ìkẹ̀lẹ̀ ìsọ̀rọ̀ máa kọ́ nìkan yìí àákẹ́ ọmọ mi ọmọ mo ní sì ká mi ká yìí fọbi marhamati min allahi linta lahum walaw kunta faddan ghaliza alqalbi lanfaddu min hawlik ìrọ̀rùn bọ̀ ní ọmọ orí yìí ẹ̀wọ̀n tó mọ̀rí màá ń sẹ́rẹ̀ ń yá mẹ́hẹ́ mi ní. àyíká o ẹ̀wọ̀n tó mọ̀rí ó nyẹ nyányányá wọ́n lọ́kùnkà fọ́bọ̀n gbọ̀nìyàn kọ́ńdà dáhùn kẹtẹ́ ń káwọn náà. ọ̀rọ̀ tó wà fún ọmọ àwọn ọ̀dọ̀bìdì eke ẹ̀kẹ́ kára nà ọ̀rọ̀ ọ̀dọ̀bìdì ya ìzì rẹ̀ mọ́n. inú ẹ̀rọ ní ọ̀rọ̀ ni káyà wọ inú ẹ̀rọ ní ọ̀rọ̀ káwà rẹ̀ wọ yà ìzì rẹ̀ mọ́ iná káwà màdúwà yà bẹ̀rẹ̀ ni túmọ̀ náà wàlúùsù mẹ́jọ yẹ wà màdúwà yẹ alaihi wasallam abe wọn tó mori aba abe wọn kata mu daya kata kokoroko do nya nya nya na fadda min arli asada na ba na gaba wa wa ba jama'a da da na gaba wa da an shura ta kawo wa na hatta yan faddu an mun da kin ne kayan an kuma ne da kai ɛsɛnɛ mutu jɔ ne nenene ɛnama kɛni ɔyini dɔn tó mori dɛ na wɔn nana na wɔn tó mori yɛrɛ ne dɔ wɔn tó mori a kìjɛ si dɔn tó mori titɛ. ɔsɔn ni inamu nkari no mori aka ya mɔrɔ ma bɛ mu nkari dɛ aka aka ama him amu dibi bɛɛ mi bi yɛlɛ wuli ka ye ɔbɛ kaa yamahu ban kiri yɛ wuli aso dɛ ɔgbɔnbɔ tó yọ gbó mori àsúrò ẹgbẹ àníbi omori ọ̀ntò omori ẹ ẹnanakẹ ni ọyìn nìdá mi àsúrò àmì títẹ wa àwọn mẹrẹ obìnrin náà dín ní àwọn ìbílẹ̀ sẹ́yìn wọ́n tẹ̀sọ̀rọ̀ mi. àti system tenant ló ṣe gari ha ọha ló ṣe gari dẹ́mi kọ́ ọha dúró kaba ní so èyí nà náà mẹ́n dúró kaba ní so èyí nà náà mẹ́n wọ́n yẹ bá wọn náà kà kẹsàn-án ọdọnọ zamare bere mami si kẹwìrẹ ahọ nyara ẹwìrẹ ọnyẹ ti dọ nyara mami sọtọ bọka ayi wò kó mori dudu bi mami sọtọ èrè àná kàánì ìdí yóò mori ọ àdúgbò báà nyẹ mẹmẹ ẹ báà rẹ sùn kyi ọdọnọ yìí yìí ọkà àbọ èrè àná kàánì ìdí yóò tó mori ọ àdúgbò wọ́n yẹ wọ̀n lé wàá yẹ sùn tì àwọn mẹ̀rẹ̀ yẹn zọ káàbọ̀ ẹ̀hẹ́ àbí kọ́mọ̀ bẹ́ẹ̀ lè sùn tì kọ́mọ̀ ẹ̀ yà ìwà káàbọ̀ ìwé yẹ́rẹ́ ọ̀nù wọ́tà ọ̀nọ́nìbì ẹ̀nọ́nì ọ̀lì pàrọ̀kọ ọ̀lì ọ̀sà ọ̀lì sàṣàyà ṣọ́ kánà kúrè. akanibire kọ̀ọ̀rọ̀ ọ̀wọ́ kọ̀ọ̀kọ̀ àwọn náà No àwọn náà nice family. الأغنى الأغنى النارية أتوقع أي صارت معايا أطلت لأنتم مريني دي ويحسن ما مات أصلا أقوم أغنى أقوم asumero kanye so ina ndune tu kanye so ina nido muri naku ikiyama قل هل هل ننبئكم بالاخسرين اعمالا الذين الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون رسولا قل أنبئكم بالأخسرين أعمالا أمريك وأنت أمري كاي وكاي جم وجم كنو بجوني دي كنو نقول أنت أمري بالأخسرين أعمالا إذا نيكا كإشاف وما نعمل زوال دي بالأخسرين هكذا àṣàríyàn àmà onídàáká ìṣọ́ọ̀tì dìbì ìdí bàbá ní ẹgbẹ́ sọ́wọ́ ìdílé. ẹ má lè wọ́n mọ̀ yìí. الذي يبقى خيرهم في الحياة الدنيا وهم يتقون أنهم يصلحون الناس. أنا بمنك كي دل صالح في الحياة الدنيا. أبقى ẹ̀kẹ́ náà mẹ́rin náà hàn án ọ̀rọ̀ àtàyẹ̀tẹ̀ ọdún gara ilé wọn mọ̀ yìí. Omi ẹ̀sẹ̀mú náà àmọ́ràn yìí sí mímọ̀ súnmọ́ àwọn ọmọdé yẹn lọ kàyẹ̀ bá mi yẹn náà mẹ̀tẹ̀rẹ̀ ni. Bá mi yẹn náà mẹ̀tẹ̀rẹ̀ ni. Wọ́n kà kàṣọ wà máa wọ́n lọ máa rẹ̀. Bẹ́ẹ̀ sí ni ká ilé yóò wọlé àkà ilé ń tó wọlé àkà ni bọ́lá sí ní kọ́ báyìí sùn tì bọ́lá sí ní ká ọ̀wọ́rí mẹ̀ká ọ̀kan bọ́lá sí ní kọ́ tí ọ̀wọ́rí mẹ̀ká ọ̀kan dúkà o àṣàbà rẹ̀ ń lọ ọ̀nà máa wọ rẹ̀ o ó rò pé òun náà fi kí ọmọ wọ́n bá kó múta àyàwó nìyẹn alákàkà látó fi kọ́ aláwọ̀ ní ìdàrọ̀ sùn ní láhí àtàwẹ̀ tàtó. àṣìlẹ̀ mi tó jẹ́ nìyí ẹ̀ nana kẹ́ni ọ̀yìn ìdó ń tó ọmọ yìí anọ́tún mú ọ̀rọ̀ àtẹ ọ̀rọ̀ àtẹ bàbá yẹn tó pè ẹ̀yì sẹ jàre ọ̀sá ẹ̀yì ká àní wá ayé ni tiẹ̀ tẹ kọ̀ọ̀ àn ọ̀nà ẹ̀yì sì mú ọ̀dì yẹn wà ní. àní wá ayé ni tiẹ̀ tẹ bàrẹ̀ káyé wa. dọ́kítà àbí ìsọ̀nà ọ̀rọ̀ súnmọ́ dọ́kítà hàgá nà yẹ wa. súnmọ́ tó kọ̀ọ̀lìyà wọ́n fẹ́ ẹlẹ́yà. jùdí rẹ̀ ọ̀kẹ́kà ọ̀rí jùdú kọ́rọ́ àwọn yẹn lọ mẹ́ẹ̀ka ẹ̀họ́ pa ẹ̀họ́ pẹ̀sẹ̀ wà ní ilẹ̀ yìí àmọ́tẹ́ òwúrọ̀ ó kẹ́yẹ wíìsì rẹ̀ yà nìyẹn wíìsì rẹ̀ yà nà ń kẹ́wéèsì rẹ̀ ó mọ̀lì à ń kẹ́wéèsì rẹ̀ ó ń tó mọ̀lì yìí. slọ́ọ̀tì ń tó mọ̀lì yìí. sẹ́ni wọn mọ̀ nà bọ́ oníṣègùn rẹ̀ sùọ́ bọ́ wọn náà ló tó bò ká ọ́nà òwúrẹ̀ ìròyìn yẹ kàkà wọ́n ti sùọ́ àṣùṣù sùọ́ yíyẹ yàrá àmọ́ ọmọ rẹ̀ yà máa kà á bọ̀ àmọ̀ fún kó bàá rẹ̀ sí ti bẹ́ẹ̀ lọ́dún kọ́ mọ̀ yà á tó ìka ni sílẹ̀ ọmọ wà wọ̀ yẹ́rọ ni ọmọ máa lè hòró èwé ọ̀bà wọ́n gẹ̀rẹ̀ àsopọ̀ náà bọ̀ tó yẹ ẹ̀yẹ bẹ́ẹ̀ pẹ́ òyà ọ̀gẹ́ mọ́tò tó mọ̀ rí mi. sẹ́hó mi rẹ̀ àsopọ̀ ẹ̀ dánù. Stop your car àmọ́ ilé ó mórí ọ̀rọ̀ ń tán yẹwò ju ẹni owó àtúwọ̀ ọ̀hún náà ọ̀nà náà ni mórí màá ní kàwé ń tó mórí yá bẹ́ẹ̀ àtúwọ̀ ọ̀hún náà ọ̀nà náà ni ọ̀nà mórí dọ́ọ̀ká ẹ̀ka ní mùnáfíkì ní mẹ́tàn owó àtúwọ̀ mú kọ́ tó ọ̀rọ̀ sọ ilé ọmọ ìyàwó náà ọ̀sọ́ mọ́ ní campaign ẹ̀rọ campaign náà wọ́n náà wà ní ilé ọmọ ìyàwó náà kàwọ́ àndọ̀mọ́rí yìí ọmọ àbúrò yẹn wọn nù múlí ọkọ yà bá yìí múlí المنافقون والمنافقات بعدهم من بعد يعملون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم ọnụ mụe eke na aae e ezuo ooko anaịa ana kụ aa ke e e he katakata. الإمام القرطبي دونك ويقبلون أيديهم إذن سمو يا كايفا بكا إنما دكنا من جهاد ويشبكوا كوني لكن لا دكنا من جهاد أقولك وإن جهاد أولا يعصي مرتن أولا منها أولا يعصي مرتن ويشبكوا kuma masu ba wannan wannan wura wai shi ko kuma masu zan yi rakodo a tsibirau na tuntun ne Hmm? wọ́n lọ́wọ́ fúnmà kì jọ́ mọ̀ ní èsì kan jùwá ẹ̀sọ́ ìwò jọ́ mọ̀ ní àjùwá ẹ̀sọ́ ìwò inú sọ́tù israel bákà látàdí alẹ́ àdáka magulúlẹ̀tàn ilá olùkíkà wọlá tàbùsọ́tọ́ra kùlàlbàs fasakóódà màlúmán wọ́n eh, mahsura. Tọ́tù tó mú ní jomori ye juya ye sa ne ka n'a ta jali yɛrɛ kan mankulu lafa yi la yan o de ka ala ma na sobaw tɛrɛma tɛrɛma dɔ kan o a ye se mori a kan yɔrɔ wa ma nin bɛ e mɔna a suwa sisan yɛrɛ la o suwa na sɔ sisan yɛrɛ la sinɔ tiɲɛ tó mori nin mori a b'a yɛrɛ ye fanasiyahum omori oke nne ihe anyị nwere nne ka omori na-eri ya ya ne omori ka yi den ni jaya mi omori hi nasunlọ abiri ana yara ame ẹnẹ sọmori bi ni amiza mm -mm ene yiri yɛ omori yi abere ne ɛba ne aza eye olore ya ne agba ɔna interest ne ne sɛbi ihwe ne ne sɛ ne esi aba ne kama kasi ne omori yi ni nan ne ere ne ere ni nan ko omori ogu ɔnwa yi omori mɛka eyi ɛyɛ nisa ha wɔn rɛ ne masalɔ mɛtɔn ne na anara yi bi o ɛne mɛ suri omori yi ni rɛ. ɛna ɔmɔrɔ ɔmɔ ɔrɔ akɔri ɔmɔ ɔdiri ɔmɔ àbọ̀ ɔyọ aka na esi kaba ɛnyɛ no n'ewura mu ɔyọ ɛnyɛ n'ere mu ɔyọ ɛnyɛ ama awɔ yɛrɛ yɛ ɔmɔ ní ama awɔ yɛrɛ yɛ ɔmɔ ní ama yɛrɛ yɛ ɔmɔ tuntun ɔmɔ ní nne ɔmɔ ní ìjọba mama ma ɔmɔ ní àti kankan ìmọ̀sùn wa ɛnìyí ní fáyọ̀ ɔmɔ yìí ina bɔbɔ ne mɛ ewu ina bɔbɔ ne mɛ amɛrɛ ɛmɛ siri ɛmɛ sɔmɔri yi ni kɔntɛkst ɛmɛ sɔmi na azɛ ewu ndé yanni ina mɛrɛ ɔno na awo awo abanfani yɛ ɔtɔmuso náà wọn bi ayɛ abɔ ina mɛrɛ ɔno na ihu oluwuro sɔ ɔtɔmuso ɔtɔ ɔtɔ ɛsɔmɔ ɔyɔsɔ amayɔ amɛkɔ oluwure sinyɔ abufu yɛ nzi tí àwọn ọmọ náà màmá ní ìdúnà náà abẹ́ yìí lé lóyìí abẹ́ yìí àmà wọ̀ rẹ̀ mọ̀sánláwà fàmìsí àkọ́ ọmọ yìí òkè jẹ́ mi ìyá ya mọ̀ ọmọ yìí lẹ́nu ọmọ yìí òní ìyá ya nìyẹn kẹsẹ́ mi àkókò ní ayé òórèrè ya mọ̀ ọmọ yìí ọmọ yìí ọ̀há ẹ̀họ́ ọ̀nà nìyẹn ọmọ yìí ọ̀há ẹ̀họ́ ọ̀nà nìyẹn láyé láhà ẹ̀ ilé ní àmì tó ya anyị yọ ayé kàsí kúkúrú rẹ̀ yá àmì. Omúlé ọ̀ha ẹ̀họ́ ọ̀nà. Ààyè náà ni Mùnàbìtì ní Záró na máa ah, e ya tó mórí kúkú mẹ́wàá kàyè ọ̀nà ó mórí ẹ̀kúkú ṣááfún rẹ̀ èmi ìwé yóò mórí fánàsì yá hùn bí òmòrí òní ìyá yẹn nìyẹn wọ́n mi sáré wọ́n máa ń bà ní òmòrí yìí wọ́n mi sáré wọ́n mi kútó sí ọ̀rẹ́ nà ìwá iná ìwé náà aláhùn náà ìwé òmòrí ẹ̀mí bẹ́ẹ̀ ọmọ òmòrí ìwé yẹn nìyẹn iná òyà ẹsẹ̀ rẹ̀ wá. nasùlọ́wọ́ fánàsì yá إن المنافقين إن المنافقين هم الفاسقون ọmọdé ọkà pàtàkì tààrà awẹ́ ọmọ ẹ̀yìn mọ̀sán mi ọ̀nìbẹ̀ ọ̀nà ara kàkà ọ̀nìmọ̀ náà sì kí àwọn àná ni màá kà ọ̀nìmọ̀ náà sì kí ọ̀nà ní ìgbà náà ẹ̀hìn wọn ọmọdé káwé rí ọ̀nìmọ̀ náà sì kí mi mi tọ́kì ojú ọmọ yìí ọmọ ìfàṣẹ kóòn ẹni ẹ̀fà kàmá wọn rà mí àbẹ̀rẹ̀ mi ni adìmíyẹ bẹ̀rẹ̀ mi ni ní àkàyè náà mọ̀ náà ẹni lọ dọọ ere kase do muri mu kọrọ eyi iso muri kame anẹ ọyìn ni ọyìn dọ ara ẹni ọyìn ni dikisọnẹrẹ ni iso muri ka họn nan da họn nan ni eyi asosọ náà bíi wà kárẹ ẹnẹ ẹnẹ mamẹ ẹnẹ mamẹ adundibẹ bẹẹ bi ama kama wà bẹẹ bi. وعد الله المنافقين وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم أمره بركة لنا الكي وعد الله المنافقين والمنافقات ama mbɔkatete ɔsɛnɛ bi waadi ne kaka wɔ eid ɔsi ɔsi gɛmu hmm? wɔ eid ɔsi gɛmu ɔmɔdi kɔ na ɔmɔkatete yi munafiki nini tama wɔnɔrɔ wɔn munafiki apana bɛ nyɛ na ɛni manasiki ɛnanani ɛnani ɛni manasiki nini wɔn kɔ ɔti ati kefiri nini dɔw yɛ kɛ ɔni munafiki lóòtù kama ayé ṣe bìrà nọ bí wàá yẹ nìkan ní manaziki ẹni bí mi kẹfìrí àrà wọn wọn mọdé sọ ọtọ gidi munafiki wọn munafika ẹni manaziki iná mọrọ àti nọmẹ wọn kò fáwà àti kẹfìrí àrà nìmi ọmọdé kan náà ọmọkà títẹ wà fẹrẹ kẹtọ náà ọmọdé mẹtí tẹ zuwa. nàmà kọ́lídìí nàfìhà. eré ẹ máa wọ́n ẹ̀wọ̀n kọ́lìdì ìnà fi hà ẹni báyìí náà ní tìǹà tí bó omúrí ọ̀há ẹ̀họ́ ọ̀nà nìyí. kí a ṣe bọ̀ hàn. láìlẹ̀ ha ìlànà omúrí ọ̀kẹ́ yìí ìdíkà ànámọ̀ náà yìí kí a ṣe bọ̀ hàn ọmọ bá hawa ìnẹ̀ ọmọ bá wọ́n kò ní tó sí wà ẹ̀rì ní tó sọ ẹ̀rì ní tó sọ wà ń kúrò dìyẹ lẹ́nu ẹ̀rì ní hiya hasbuhum isoro yi wu ọbọ nọ isoro ma ahara ene ọbọ nọ isoro ma ahụwa enya ọbọ nọ. ولعنهم الله ولهم عذاب مقيم ولعنهم الله أمري كمرة كوانا هما ينبامي وزي لنا أمري ولي تشتتوا في الدنيا والآخرة تلعتكم

ọ̀rẹ́ tó ń jù ẹlẹ́mìí jù ẹni mọ̀násìkí kò nyẹ́ra ọ̀nyá ń hó àbíbìrẹ̀ o mọ̀násìkí nyẹ́ra àbíbìrẹ̀ náà pọ̀ yóò dáyù yóò tọ́ ẹ̀rọ kó pa ọ̀pọ̀ ẹ̀wọ̀n bá ma. Abubakar Abu Munafinci Abu Munafaq ni màá ní ẹlọ́ta nọ. wọ́n lé ọ̀nà ọ̀hún mọ́ ọmọdé kẹyẹ olórí lórí ìtì títú túra ọlọ́wà kàwá ní ẹ̀họ́ máa yá ń bà mí tí ní ọmọ máa nà ti dáná kú. òjò ọmọ ọmọdé yìí kàwá ní ẹ̀họ́ máa yá ń bà mí ní ẹ̀họ́ rí kẹyẹ. ìsọmọ fi sáǹfà níyọ. akókò lọ ṣáà yín náà. ananyɔnwó gbɔ ananyɔnwó bá ti rẹ̀ tẹ̀ ha tẹ̀ kú omuli shahe ona omuli ovaya enene ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم أولئك هم الفاسقون أولي كسنا يا أو كالذين نسوا الله أنت النميكة أو يومري فأنساهم أنفسهم don na omori mɛ wakɛ no wɔte mi ha yɛ wɛne ne ɛma ɛ bɔn ma ha fa no ɔyɛ na gyana si wɔyɛ no yɛ ka ha fa no lati on to omori mi yɛ sɛ lati ma mɛn ɔmori ka fɔ yɛ mɛmɛ an kɛ ne bɛ a kana sɔn ìjẹ́wọ́ mọ́rí fa'amsáàrùn àwọn Wàlá àwọn ọmọ Allahun wùlá àwọn ọmọ ìfàṣẹ́kùn. Wàlá àwọn ọmọ Allah. Ọmọ orí kan náà tó ọmọ kẹma ọmọ kàwálẹ̀ ẹ̀ yẹ̀yẹ́ ń bá mẹ́.

dọ́kà ẹ̀nì nọ́ọ̀dì ni òyàfẹ́ náà ẹ̀rọ ìwé jẹ́ ànínàmà lọ́tún tó múrí nìyí. ọ̀kan ke asamuun adariri ọmọ múrí kì láyọ̀ wọ̀ ní láyọ̀ sùnmínú wọ̀ láyọ̀ wọ̀ inna ladayna ankalahu wa وطعاما ذا صدير وعذابا أليما إن لدينا أنكالا أمريكا يدان في تيري منافق نما نوري كفيريا ونمي أنكالا أني هو يكيما ذاك يا جلا جلا يا جلا جلا lọ́tọ̀ yóò tó wọ́n yìí. jẹ́mọ̀ ní káàl yìnyínní ìmúra omorikò ti tí zuwa wọ̀jẹ̀ hínà àti jahannama wọ̀tọ̀ ọ̀rọ̀ ńlá ọ̀sọ̀tún ọ̀rọ̀ àlìmá. náà ìsọ̀rọ̀ náà ààrẹ òde èṣù salatu yonki omuri ni omuri aha ɛhɔ na ni wa ala bara ali na ama adzɔzɛ ŋu ama adzɔzɛ ŋu re ama adzɔza omuri kɔtɔ tɛ ɔti tɛ ida na omuri yi omuri na ba ya ha ɛhɔ hɔ ya ka yɛ ɛhɔ abo ya amen ebi aha nyɛ tere ni. عذاب مقيم ولهم عذاب مقيم ومرك منافق كني أتكهيرين نامي أني ماذا عذاب مقيم oyemi hɛ pɛtɛ ɛna fitɛlɛ akawo wa hɛ ba tinati bɛ dɔ ne nyina nyina nyɛ ne nimiri ti nyɛ ka ɔno yɛ mika ye oyiri gaha nama anyuma naasi dẹ́ orúkọ yẹn ya wọn àkókò yẹn orúkọ yẹn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n náà yẹn náà dẹ́ àkókò yẹn ọ̀pọ̀ wọ bàbà èyí ìjọba ọ̀zà máa èèkù kéèkì ìkú yẹn ni àkókò àkókò àrò yẹn àni erigi dibi enwa na e, enwa na rẹ̀ ní ka ká nìkan o òyìnbó ọ̀gbọ́dọ̀ ha ẹ̀hún ọ̀nà nìyí múlẹ̀ máa bá sọ mọ̀ èyí nira èyí nira nìní òyìnbó rẹ̀ àjìn òyìnbó tù họ́ dòdì bí ya inú sọ́ọ̀tún náà báyìí. fọdúkú fọlẹ́nà sí ẹ̀kọ́ ìlà àgbàdà. fọdúkú wọn bá ẹ̀rọ ìyẹn omi sí nira òmùrí ọ̀há ẹ̀họ́ náà nínú ẹ̀ ẹ̀rẹ̀ yẹn máa kà ó òmùrí ọ̀há ẹ̀họ́ náà nínú. òmùrí kìnnìún ẹ̀ bá ẹ̀rọ ìyẹn nira náà fọlẹ́nà sí ìdákò ẹ̀yẹ tí wọn nígbà náà ẹ̀yọ nínú ìlà àgbàdà ẹ̀ bẹ̀ tó rọ̀ yà mọ́tò tó mú rí mi dá sọ bàrí yìí mẹ́yì ìka yìí ànkà anyọ́wọ́ ayé sọ yà á rẹ̀ wà òye lọ́dọ̀ yìí lè yín lè yín dà yìí lè yín lè yín dà yìí lè yín lè yín ẹ̀yẹ mẹ́jọ mú yẹ dá kò ní one year bẹ́ẹ̀ lómi two years yìí hundred years yìí náà. إن الله على كل شيء قدير. ọmọ yìí wọn ló kẹ́sọ́ tó ọ̀sán tẹ́sán lè sáré ɛwura ma ma ɔka ne nso wɔtaw wɔtaw ɛnyɛ wɔn ma mɛri ibe na ɛwɔ yi ne hɛ ti ne ne ne su ti ne nana yi ne hɛ ti ne nana aba na abɛn ne hɛ. ɛnyi ɔte wɔtaw wɔn bɛ atampirita bɔ Ine ya atɛrɛ no ɔka ɛyɛ ne yiri ka a wɔtɛrɛ no ɔnya ɛyɛ ɛba bɛ ɔba bɛ wɔtɛrɛ ɔnya ɛwɔnya na wɔnya tɛrɛ no ɛna hɔ no ɛwɔnya na atɛrɛ wɔ tɛ abi yɛta ma lukman ma ka na ma yɛ e, afa ake kare a atɛrɛ wɔ tɛ ma ma ma ɛɛ ɔna nyɛ na ma ne nyɔ ina bɔl na ne de no ɛnya na ma ne nyɔ lukman na ɔne su ɛnya na aba na ma ne nyɔ. ɛnyi ina tere ina tere ina tere mu eyi bia ɛwɔ ni no tun back up print. back up complete abi nigeria o complete bɛ subject am bi print ɔnɔ bɛ subject am to computer i mean ɛɛ so na na analysis ɛn eh? forensic forensic analysis that's objective to eating ó sì lè yín sí kànyẹ́ na ẹ̀rọ àpapọ̀ ó lè yẹ ẹ̀rọ identical twins èjìmá ẹni bí na ń tẹ́tẹ́ ọ̀nà wẹ́rẹ́ wọn lọ àkó àbárẹ́ wọn ó sì yẹ ọ̀bẹ ni complete náà níbi rẹ̀ yìí ọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ tọ́sí tó wọlé mi. àbíkọ̀ wọlé àmì rẹ̀ wọn ọ̀nà tó náà báyìí kaa kɔnɔ ba mo kata tɔ sɔ a tɛ sɔ ta mi ale ka a man bɛ su yɛtɛ ka ye ɔba yi di a nalo e yi wuli yi yaare na pooro e yi wɔn wɔn yɛ na se yɛ o o yɛ wɔn yɛ na e yi na se yɛ o ba mi yi o ka ko jɔ yɛrɛ kan yɛrɛ pi ju o nama ina kama o ma se kan de ka ye o kɔrɔ na a ka ka wa mɛ dɔn mɛ ka so wa jẹ́ èyí kó ló juwẹ́rí hunu kọ́rọ́ náà kàkà wàá mẹ́dọ̀ wọn jẹ́nà. abukiri yẹ ọba anyi ọba aljanna tó abọra ọba de la ma ọba aljanna ọba de kala wọra aljanna ẹ wọ ọbẹ. lọ́sọ̀ ntọ́ mọ̀rí mi yẹ́wọ́ jíẹ́rẹ́ yìí yẹ́wọ́ jíẹ́rẹ́ yìí and bi ni bi ni tukaye anyame ọ katem bi ama aba mere heren ono nto muri september o ka wa me do guhi do do baria do vovo ti na kana ori nama ono muri o shoji ije ni na eme o eta do para etere de ere ba ni do chene me wa gonorun ntọ́ wòlí ka yìí eguhie ade yìí eguhie ade tó aka náà olùdíje àdámẹ́ ní ẹ̀kọ́ ìkẹyà ma wọ́n yà wọ́n. ìjẹ́ mẹ́mẹ́ ìjẹ́ mẹ́mẹ́ ìjẹ́ mẹ́mẹ́ àná ni mẹ́bi pàtàkì ni àná ni mẹ́ important ni àná ni mẹ́ significant ni àná ni mẹ́ vọ́ọ̀zán ni àná ni mẹ́ ritual ni ntọ́ wòlí ìhùjọ́ náà lọ́fà kìjẹ́ mẹ́mẹ́. ndio wakanisho ijenye ne onyaka na e ya every year no ke wonto muri oyako bi eva kene ogo benya na bo oyako eva kene ore mi guye not na ka na ba orira wonto muri ko je yo ba That you told kí ni sọlá tó máa mẹ́nu. ẹsẹ̀ mi yóò jí ẹrẹ́ yìí ẹsẹ̀ mi náà náà ó jí ẹrẹ́ yìí. tí o tó mọ̀ rí ni wọ́n wọ̀ wá nyẹ́ kẹ̀hìn ojú ni nọ́ọ́nọ́ mà bàá kẹ́ẹ̀tẹ̀rẹ̀ bàá kà asúlẹ̀ kọ̀ láàkì akọ̀sọ́nà rẹ̀ ń yà hẹ̀ dọ̀ ẹ̀ wọ̀ ẹ̀ wọ̀ yẹn ana wuya mara ma ana ana ka nya mara mo ya ana wuya nya ba ka ba na ka nya mara mo ya eh e ka na o wanya bi na ke ma ho ina na e ka ka na wono ro ma ya te si ama mo nya ne ka ko ma ya te o ni suru la tun to mo ni ni sallallahu so je mi mo eh o ke to se na ni eh e pe se na ni e. na pension no no aka no every every pension no no aka no eh oyisọ yẹ wa aka wọn no abẹ́rẹ́ wọ eye eh, eye eh, eh. abẹ́rẹ́ abẹ́rẹ́ yẹ bóòlù e hu ní bìrẹ̀ náà hausa ẹ̀rẹ́ náà nìyẹn òmùdí ọmọ ẹ̀ ńwọ́rọ̀ yọ ìdá nìyí náà nà tó bẹ̀ ńwọ́rọ̀ kézọ̀.

ihe abanyihi wɔ ɔkata ọkata ho daako etetu ese na ɛgyere ese na ɛgyere ɛbi kasi ɛbi aka kasi hwɛɛ o ɛbi soma kɔm na wɔ afɛnya no ɛma ma si mi bɔ o um, um ne yɛ ma si mi asuwum asuwum mi na mi blood relationship mi anya. ana kwaba gɛ do bamba nene ɛkokore nyanda ama nyokata ɛni hɛ pɛtɛ ɛni huni kae waasuzi gɛ ŋo nene ɛni huni ɔyɛ ɛnzɔzɔ awɔ mɛ ɛbi awɔ mɛ wɔkɔbi ama awɔ mɛ ɛbi muri ɔba yɛ ayi nene muri ɔba yɛ ayi nene. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدا فيها يأسهم ولا نوم الله ولهم عذاب مقيم الذين من قبلكم كانوا أشد منكم قوة كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخبتم كالذي خادوا أولئك هبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون dɔmɔnyi taa shaka juyi hete yi munafike ne na dole si yi wa kai anan ni mai yi ya ne ina bu mato mai ataba atuwa agoka abantana da abamiga na bana bakoto ɛnɛ lɛ imu lɛ bikini la gbɔ nini ana mi nana imu ebira ɛbi lɛ imu lɛ biki kɔntɔ wuli na yi na adi ni ɛbɛ yɛ ni pɔpɔpɔ ɛnyɛ mi jɛ na yɛ ɛnɛ imu lɛ biki na aka ɔmu bi mu na fi nti kaana lati ntɔ wuli dɔwɔli dɔwɔ dɔwɔ akanika ye kalabina min kabilikun ẹni munafi kẹlẹ náà ni ẹni mẹrẹ yà ni ẹni munafi kẹlẹ ni dèrè náà ni rafi náà hẹ amadi dèrè náà hẹ dọlà àkpàràwù ẹ ẹni mẹrẹ yà ni abẹ ni mẹrẹ yà ni ẹni yà abẹ abẹ ni mẹrẹ yà ni. àmà ẹsẹ̀ ni wọ́n yọ ìka ibà ni wọ́n fi júri ni nyẹ́ ibà ni wọ́n fi wọ́n fi júri ni nyẹ́ àmà sẹ́ wọ́n yọ ká ẹ̀wọ̀n ọ̀yà ni mẹrẹ sọ ká yìí. dọ́sẹ̀ wọn ni rí mi كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا كانوا أشد منكم قوة منافق كان أمام الإله أمام المنافق كان النبي يقول أمام الإله كانوا أشد منكم قوة أكتفنا مني أكتفنا من ما ينو من تو مريا الجوج منافق كان أقوى arakan ini munafinci ni mana zikai ne ɛnɛ ne abu kaka mai yarawan wa akthar amwalan wa aulada dan yake huna wani ne dan mozi huna wani ne en eh, yake huna wani ne eh, en mozi huna wani ne wani ana wani kasa kuma munafinci ne spatio ntomori ne so wani ne ẹ̀wọ̀n ọkùnrin ẹ̀wọ̀n ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀yẹ kẹ̀hìn ẹ̀wọ̀n ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀mọ̀rin ẹ̀nẹ́ ní ehu náà ní nínú abẹ́fẹ́ ni. àwọn ẹ̀sìn sáà ní ẹ̀wọ̀n ọ̀rẹ́ ọkùnrin fún káyì ẹ̀wọ̀n kẹta náà nà àmà náà olú yẹn wọ̀ ẹ̀kí na náà ẹ ẹ̀wọ̀n tó lórí فاستمتعوا بخلاقهم أنا أنا اللي بروهم أنا أنا أنا أموري أكاونان فاستمتعوا بخلاقهم أنا ما قال يعني نينا هم أنا أنا سمع ومه بس ما هم متتن ده شايفون اليوم مريم ده شايفون الأهكل enjoyment كان ينرى إذا الله بتكلم إذا الله فاستمتعتم بخلاقكم أنا من أولي كون مبارا أولي يوم تو مريان أولي كون مبارا إنبو إنكه أغامي أغامي رأسه من ومه بكاين يوم مريان كما استمتع الذين من قبلكم بخلاقهم أنك ما بيد دبي جاوني ني مبيرنا ناني ني مبيرنا ناني أنك نمرس نوما دعم الصبا إنه هذا من نمرنا لا إله إلا الله إن سورة محمد كو أذهبتم تجيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها أذهبتم طيباتكم أقاف أذهبتم طيباتكم في الحياة الدنيا بها في حياتكم الدنيا في الحياة في حياتكم الدنيا واستمتعتم بها أما أنا بقى كايرين من وانا نمكوي كياما أذهبتم طيباتكم في حياتكم الدنيا أنا بيسوزو رولو رولو رولو مريم نيوني نهنو نانو wáàsí mi wọn mẹ́nìní wáàsí mi wọn mẹ́nìní àwọn nìní ẹ̀rọ wọn yẹn onye dàtí tẹ́ ìdẹ́ni kọ́ àwọn nìní ẹ̀rọ wọn yẹn wọn sì mú ọmọ yìí náà nìní wọn mú ọmọ yìí náà nìní ó bẹ̀rẹ̀ sẹ́wọ́n nìní ẹ̀yọ́ mẹ́rin rẹ̀ lọ́tí وخذتم كالذي وعدوا وقل يبي بني منافقين ني انا ينوم تومري وخذتم كالذي وخذتم كالذي خابوا اه abomi abomi abomi horongo ni iri odivyo divyo ikanene ati iri odivyo divyo ime anka vene munafiki ama vile dovidaru anka ne mereme abomi mereme iri odivyo divyo ikanene wakari onto muri jino na ɔbɔ nene wakari tse ko onto muri nini wa na esi ya nene wakari wani na nene ɛbɔ na wani papa lati onto muri nini ɔno muri zika onto muri ka ye kulma kuntu bi de amina rusul ka ayi wakari wɔwɔ wɔwɔ ne papa pa ina onto wɔwɔ ne papa pa ina onto ma kuntu bid'an min ar-rusul eh ma wani papa abdira nyon to do je mon to muri sama ma ra ma ka me zane ne sama ma be kaso to muri ni ne sallallahu alaihi wa sallam bid'an min min al-bid'a adama ne ne wani papa ne da ne ne da re eh ma jawete oyi jawete oyi ba ẹ máa jẹ ọ̀bẹ̀tẹ̀ ọ̀dẹ́ àyà nàbì rèé rèé ọ̀ntún rèé rèé ama bẹ́ẹ̀ lọ́nà tó mọ̀ níbà bẹ́ẹ̀ sọlọ́lá àrẹ ọ̀sọ̀lá ọ̀kọ́dì tó kàlọ́bì ẹ̀kọ́ àbò àwọn ìhòòrò wọn nínú dúdúwé ọ̀kà nínú dúwòrò wọn nínú tíọ́ìtì nínú dúwòrò wọn nínú sìyọ́ ẹ̀mẹ̀ nínú dúwòrò wọn nínú ayélujára wọn bọ̀ ọ̀kà bíbí dúró nínú kàlọ́bì ẹ̀kọ́ àbò àǹkí mùnàbìkì nàmáfẹ́ dèvẹ́ dàgbò jẹ́ ọ̀nà ọmọ náà ẹni mẹ̀rẹ́ mi àbẹ́ ọ̀nà mẹ̀rẹ́ mi máa rẹ̀. أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة ọmọdé ọkìrì náà wọn bẹ ní tamali ikú padà hu tẹun ní nílé hinú mẹ àmì múnáfi ń tíọ́nà tàbátàbá àmì nírẹ́mìrẹ́mà tẹun náà bẹ zu yìí ìlú múnáfi ń tì ọmọdé ọkà yìí ọ̀là ìkà habitat àmàlùhùn fìdúnyà wàhálà. omori kiri ma ha bɛ tɔta ama no akokɔrɔ ɔde ne ero kɛnɛɛmɛ omori kɔkɔ gara ha esire ya mba yɔn amɔyɔga kanda ma na mɛ ɔ gbɔgbɔ gɛrɛ ba kɛnbɛ mɔ gbɔngbɔn yɔn abɛsɛ ne ihɔ ro ɛnɛ kaka ɛ omori yɛ nye omori mi ama mi ẹ̀yìn máa dọ̀ wọ̀nyí na bukọ́lọ̀ ẹ̀sìn náà eme abáni gara ha bẹ̀ ọkọ̀ bí nà ilà àmà àmìlò nílà àmàlẹ́ yìí wàjà ike gara abukọ́lọ̀ na wọ́n ha ẹ̀yìn máa dọ̀ wọ̀nyí. òlẹ́ ìkẹ́ ọmọ ìkọ́ sí. tọ́nà mẹ́rin mẹ́rin ọmọ máa amẹ́ àkàkà bọ́sì ọjọ́ nkókọ́rẹ́ hàn náà ọ̀bì omúrí kan náà gàrà ha ọmọ mẹ́ ọmọ sí ọjọ́ nkásínà ké e, okòlídé ní ikú ọ̀bì omúrí kan ọ̀nà ọ̀rọ̀ àbẹ́ gàrà ha. أولئك هم الخاسرون. أولئك من وزن أن ريفنيهم أموري أنا بقى صوبها يركتنوني هنا. أموري أنا بقى صوبها يركتنوني هنا. على ثمرك ثمنه آمين آمين ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله العظيم أرجع وقتك kamitanka yanyi dɔɔ wutare naa lɔɔ ka di zaka daa dɔɔ zaka miskama yɛrɛ hɛ ni bora aa abdulrahman abdulrahman nana ni fridge ɛna ni electronics ada abdulahad ebe ɔyɛ ɔkɔɛtɛ ebe ɔyɛ ɔkɔɛtɛ ɔdinyɛrɛ nnɔbɔ n'ɔnụ wɛrɛ ere mi nọ abdulrahman opiti ebe ɔyɛ ɔnɔrɛ kɔɛtɛ. almusa abunyara rebanon rewa ya tɛ abdurrahman yaqub ɛwuma kama ana ana benimi ana janasi dɔw bɔ ɛta ɛna e taara burahman aburahman aburahman abdullahi umar ina gai akotoya o ma ne atere man e, onere abai onere nebe nae onu mi fi abiri no banye he alaji saliu abagu mo dúró fi ohun tó mo rí yìí bẹ́ẹ̀ kọ́nà chairman ní committee ọ̀nà ọ̀nà. lọ́tí ohun tó Ramadan yìí ni. nínú ìdíkìdí ramadan ọ̀nà ẹ̀ bá ta èyìnmó kọ́rẹ́ nìní. ẹ̀wọ̀n náà ẹ̀ kẹ̀dà kọ́ ọ̀hún ní kẹ̀yà tùwá wàṣọ bẹ́ẹ̀ lọ́mù tù. ló wàṣọ ẹ̀ na wọ́n ẹ̀sọ́ sísọ zakare ẹ̀wọ̀n zaka ọ̀hún ní kẹ̀yà mu wáyé ẹ̀yìn ramadan ọ̀nà tó ramadan bẹ́ẹ̀ bó mẹ́ ọmọ sọ̀tì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mẹ́ ọmọ kọ́mítì náà nígbà wọ́n tu kàásì rà káàtà rẹ̀ láti ọ̀tọ́ mú yìí mú yọ bára yìí ara rẹ̀ tẹ̀kẹ̀ yà wọ̀ dókítọ̀ seventy eight thousand nínú ẹ̀ ẹ̀ náà yẹ dọ̀ náà mú yìí.

omuli amala asanyu mwana senguyewo omuli okahiiwe okunabonene kama mme the only means omuli ontwawo afe paikaye ọlọmọ ẹ̀dà báwọn ará èyí lọ báwọn wá ká àwọn máa fi mọ òṣìṣẹ́ náà nù náà ní ọ̀gá náà nìyẹn náà. آمين أرين إني ka ya قويا يعني 27 يا إيبا لما تنيك هنونيتو إن شاء الله أقول كسان يكا سمع أو إيبا تيتي umuri abahere ya abayi ya ya keto ya ni yakuye me ni kai nti 8000 اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه في كرمك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارض كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيئ إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لما شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤجبنا فأنت علينا قادر اللهم اكتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برامك يا أرحم الراهنين إنك لما تشاء قدير وبالإجابة جدير نعم المولى نعم النصير إله من الذي دعاك فلم تجبه ومن الذي سألك فلم تعطه ومن الذي استجارك ولم تجره ومن الذي استغاث بك ولم تغفره ومن الذي توكل عليك فلم تكفي وغوفاه أغثنا يا مغيث اجعل بنا ما أنت أهله فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نحن أهله فإننا أهل الذنوب المعصية يا سريع الحسابة يا شديد العقابة يا غفار يا رهيم يا فالق الهد والنوى يا مفتح الابواب يا مسبب الاسباب يا غافر الخطايا يا ساتر العراق يا من البليات يا مقيل الافراد يا مهي الاموات يا قاضي الحاجات اقض هوائجنا واشف مرضانا ورى موتانا واستجب دعوانا وكيال اهوائنا اللهم اغفر لنا ولابائنا ولامهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء من والاموات برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير وبالاجابه جدير نعم المولى نعم النصير اللهم انصرنا ولا تنصر علينا وأئنا ولا تعن علينا وآثنا ولا تؤثر علينا اللهم آثنا ولا تؤثر علينا اللهم آثنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم جسارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جسارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في في ديننا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير وبالاجابه الجدير اني اما لمن النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا باب جهنم إن هذا كان غرامة إنها ساءت مستقرة مقامة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان وأمين